sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráalé ànábì gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam abẹ́lọ́run kò fi ìkẹ́ tí yìí kò fi kárí wọn ọ̀wá tí a ń gbé ètò àdínú yóò sọ̀rọ̀ nù òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo alákí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nam ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá ni pé kí ni tí yẹn mọ̀ fi ń jẹ́ mùsùlùmí gidi so ní èmi ìdí nílá mo fẹ́ parí tọ́píkì yìí tàbí ẹ̀mọ̀dó yìí mo fẹ́ parí rẹ̀ so lẹ́yìn níbi adìẹ lẹ́ẹ̀kẹ́ ọ̀kàlà bẹ́lẹ̀ kejìlá so èyí tí a sọ òun náà ni ìwà dáadáa kí ẹni tí kò bá ní ìwà rere tí ò ní ìwà ọmọlúwàbí tí ò ní ìwà Islam lára kódà bí ènìyàn bá dáa ní ìgbàgbọ́ kódà bí ènìyàn bá dáa ní ìfúnná wọn ọba tó àìní ìwà rẹ̀ yẹn yóò jẹ́ àkóbá ńláńlá fún un tó àti mú àwọn ẹ̀rí wá ní oríṣiríṣi. náà nínú ibi tí mo wá dúró náà ni pé báwo lèèyàn ṣe máa ń rí ìwà dáadáa wù torí pé ọlọ́run ọba àdá ẹlòmíì torí pé ìwà dáadáa jẹ́ àdámọ̀ rẹ̀ torí àdámọ̀ rẹ̀ ni ọjẹ́ jẹ́ so àdámọ̀ rẹ̀ ni pé ọlọ́run kan lè bọ̀n àbí kó jẹ́ pé ó jogún rẹ̀ lọ́dọ̀ àwọn tó àwọn mọ̀lẹ́bí rẹ̀ rẹ̀ àbí màmá rẹ̀ fọlọ́run tọ́lọ́run bá ní ìwà dáadáa tó ṣe pé àjogúnbá ni so bẹ́ẹ̀ náà ni àwọn ìwà burúkú yìí náà máa ń jẹ́ àjogúnbá fẹ́lòmíì sọ tó ṣe pé àbí kó ni òun ló tún ara rẹ̀ fún ìwà burúkú yẹn báwo lèèyàn ṣe fẹ́ ṣe tí n fi wá yí ìwà burúkú padà tí di oníwà dáadáa tó lè ní àwọn ọ̀rọ̀ tí à ń bára wa sọ ní èmi tó pẹ̀lú ògo ọlọ́run tó ọ̀rọ̀ yìí kò ní pẹ́ afẹ́ kí colin ìbéèrè kó so a máa á ṣí ojú òpó kalẹ̀ fún wa tí a bá ní ìbéèrè náà àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tí èèyàn ti ń ní ìwà tó dáa so a ti ṣàlàyé pé kéèyàn jẹ́ ẹni tí yóò mójútó ìbáradà kéèyàn máa jẹ́ ẹni tí ń sin Ọlọ́run dáadáa wọn tó bá ti ń sin Ọlọ́run dáadáa wà dáadáa yìí máa ń wá sínú ìgbésí ayé wọn tó bá yẹ kí kéèyàn wá àwọn ọ̀rẹ́ dáadáa ọ̀rẹ́ oníwà rẹ̀ ẹ̀ kí wọ́n bá wọn rìn so bákan náà kódà yẹn tó máa ń kó kúrò kí wọ́n lọ sí environment tó dáa tí wọ́n bá rí i pé environment yẹn ń gbé yìí ah àwọn aláburú ló pọ̀ ńbẹ̀ èèyàn ní mà tí ẹni òfin máa kó aburú yẹn so èèyàn gbọ́dọ̀ jìnnà sí wa ti máa rẹ̀ yẹn wá so bákan náà kí wọ́n máa rántí àwọn oore ńláńlá hmm, àwọn oore ńláńlá tí ọlọ́run bá kọ tí anábì sọ̀rọ̀ ń ṣàlàyé fún ẹni tí ó bá níwà rẹ̀ ẹ̀wù lápòjúwe nìsín anábì sallallahu alaihi wasallam ó ní tó bá ń béèrè pé tara lápọ́nlé jù nínú ẹ̀dá èèyàn tálẹ́ni tí inú àwọn mùsùlùmí inú mùsùlùmí pé ta ló lápọ́nlé jù na ta ló lọ́lá jù anábì ní ahsanuhum khuluqan lẹ́ni tí wà rẹ̀ bá dà so ó ní pé wọn náà gbọdọ̀ wà máa ní tí àwọn náà ni àwọn tí wọ́n bá jẹ́ oníwà rẹ̀ oníwà dáadáa gbogbo àwọn nǹkan yìí náà ni èèyàn máa ń wò tí wọ́n bá ti ń wò tí wọ́n bá ti ń rántí rẹ̀ lẹ́yìn náà tí wọ́n máa ń rántí àwọn ìyà àwọn wàhálà àwọn aburú tí ìwà burúkú máa ń kó báyà ìwà burúkú bí wọ́n ṣe lè kó lẹ́sìn tó wọ́n sì fi ojú yẹpẹrẹ gbogbo ẹ̀sìn yẹn àyè fi yẹpẹrẹ rẹ̀ so àdìsí àbí ìrọ́tà rọ̀bí ọlọ́run àyìnbó ẹnìkan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní arábìnrin kan bẹ̀ ní kí ah, obìnrin yẹn máa ń gbà rẹ̀ gan máa ń gbà rẹ̀ gan so bákan náà wọ́n dìde yẹn náfìlà lóru gan-an bákan náà wọ́n ṣàrà gan-an ẹ̀wọ̀ àwọn iṣẹ́ dáadáa tọ́lọ́ wọn bá fún un ó ní walakin tu'dhi jiranaha àmọ́ ìwà burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ tí mo wù sáwọn tó ń jọ ń gbé ah, àmẹ́bí ni tẹ́ríkọ̀lù náà yóò náà náà so náà ni pé kí wọ́n jẹ́ oníwà burúkú kò dáa gbogbo àwọn nǹkan yẹn tí yẹn bá ti yẹn rántí rẹ̀ wà ní ọmọ da wà ní ọmọ da bákan náà mọ́sílákù takálù ìyá tó máa jẹrà yẹn pa láti tẹ̀ nára yẹn bóyá ní ìsìn iṣẹ́ mọ̀ àwọn wà burúkú tá à ń sọ yìí ta ni kò da bí kéèyàn ya ọ̀hún èyí tó da ni kéèyàn ya ẹni tó máa ń tọrẹ bí kéèyàn ya oníbínú ní tó da jù ni kéèyàn ní ẹni tí kéèyàn jẹ ẹni tí ó máa ń ṣe sùúrù so kéèyàn jẹ ẹni tí ó máa ń òwe kálẹ̀mì rẹ̀ bọ̀rọ̀ òun ni kéèyàn ọ̀dà ṣọ́ọ́rí kẹ́niyàn ó tètè mọ fúyẹ́ kù níbi ọ̀rọ̀ nǹkan tó dáa ni. so gbogbo àwọn nǹkan yìí tá à ń pè ní ìwà dáadáa ìwà dáadáa ìwà dáadáa yìí so ìkúrà ìfarabalẹ̀ kí wọ́n jẹ́ ní gánagánà wọ́n ti ọ̀dà ni kí wọ́n kọ́ ìfarabalẹ̀ so wọ́n mọ tínà rẹ̀ ọmọ jẹ ààrẹ ń pa wọ́n lọ́ mọ àárín ọkọ àtìyàwó mi torí kò sí ti ń da alex bell torí kò sí fẹ́lẹ́ àárín ara wọn àmọ́ ìdínà burúkú yìí náà kó lọ́wọ́ ọ̀rọ̀ sísọ síyàn ìyẹn máa ń kọ ìsọ̀rọ̀ tútù síyàn tó gbẹ náà ni ààrẹ nínú òṣìṣẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n fi kọ́ àwọn sọ̀hábà rẹ̀ àwọn sọ̀hábà náà fi kọ́ àwọn tàbí rìn so parí kege tí yẹn mo wá fi ń kọ́ mo fẹ́ mú àwọn instances àwọn ẹ̀rí àwọn àlàyé méjì kan wá mẹ́ta lọ́dọ̀ àwọn àwọn sọ̀hábà àtàwọn tàbí wọn so káfílẹ̀ rí ìṣesí wọn pẹ̀lú ìbámu èèyàn lò pẹ̀lú wà dáadáa tí wọ́n wù

ọmọ tí ń ị sùúrù ní ìmọ̀ ọjà àgọ̀ ó fi àgọ̀ lọ báyìí ó sì mọ̀ mọ́ra ń jẹ́ ń jẹ́ wà ń jẹ́ wà so lára nǹkan tí yẹn máa ń ṣe tí yẹn fi máa ní wà rí ní ètò àwọn àbẹ̀ náà àti kí gẹ̀rẹ̀ nìyẹn àwọn àbẹ̀ náà ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam bọ́lọ́hún ṣe pé ní ètò àwọn ìnàkàlà àwọn òbí ìpín àìwárẹ̀ dá. tó ti bẹ́ẹ̀ náà níbi tó wá máa ṣàdúrà máa ṣàdúrà pé ọlọ́run ọba o Allahumma kama ahsanta khalqi fahassin khuluqi ọlọ́run bó ṣe ní kẹ́ńdà mi ọ̀dà yìí mo dùn rí lójú àdíkíwà mi náà ó dáa àdíkíwà ni ó dáa ẹ̀wẹ̀ kọ́ kí ọlọ́run ó dá mi dáa àdíkíwà ni ó dáa ẹ̀pẹ́ lómi ẹ̀rí ló tọ́lẹ́rù pé ọmọlúwàbí èèyàn rèé pé ó dùn rí ní kankankan mọ́tò bá lọ lè súnmọ́ anásùkà nọ́pítì fàmílì òmùrọ̀ ìkòyí afákan ní ṣe ráwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn dà bí orúgbìn o irúgbìn ni wọ́n o fàmílì òmùrọ̀ ìkòyí nígbà tó yẹ pé yóò rẹwà lójú gọ́dùn náà rí òun tó yẹ pé yóò tutù lójú báyìí tẹ́yìn náà bá rí àmọ́ ìrúdù múrùlùjánà àmọ́ igi rẹ̀ tó bá tọ́ wò ìyẹn dáràn ewu ewúro ṣé wọ́n tutù yóò ga yóò tutù yóò green tó bá fi sẹ́nu yẹn kankanu wà mí náà wọ́n máa ń takọ̀tà ìmọ̀lá àìn ní ìmọ̀ mẹ́tọ́ ojú kórira rẹ̀ yóò ní láìkẹ́ fàyín vókítà jẹ̀nà o àmọ́ tó bá lọ lè tọ̀ ò báyìí ìnsáàgà àbùdà sí làhà yóò wá dùn ní ọ̀nà fún rẹ tó bá sì fojú rí ó fojú kọmọ náà jẹ báwo mi ènìyàn sì máa rí nìyẹn ìwé wa nabi sallallahu alaihi wasallam táwọn oríṣiríṣiríṣi ẹ̀kọ́ náà ní bẹ ní ara nabi so ẹ jẹ́ kí wọ́n mú títí àwọn ọ̀tánàbí tíìnì àwọn ọ̀tánàbí kọ́lẹ́kọ̀ọ́ ẹ́ tó ṣe pé ẹ̀kọ́ yẹn wá yọ lára wọn ẹ máa wo Abu Darda Ibn Abbas náà jẹ́ kí mú wá radiyallahu anhu Ibn Abbas wọ́n ní sabbahu rajulun ọkùnrin kan rí ní bambu falamma faraga ar-rajul àtọkùnrin yẹn bú tán قال ابن عباس لصاحبه اقربا ابن عباس وصفه مكيولة يعني بان بانلان ابن عباس وصفه مكيو يقول يا اكرمة واكرمة هل للرجل ولا قضيه؟ كن يمكن أن يجي نيدي كفا بيا بكتا يكلو نيدي كن يمكن كفو رواي كن يقول يا امنا <laughs> توازن كما نونا فنكس الرجل رأسه واستحيا فأكون هي wá sílé kọ́ ojú wá tì í. ń bu ó rò pé ibùdó àbáṣe nìkan náà káwọn fi kókò di rọ́ọ̀f. sọ̀rọ̀ kí náà ń pè yín o ìwà dáadáa nù. Abu Darda radiyallahu anhu. òun náà yaqulu li rajulin ọ̀sọ̀ fọkùnrin kan asma'u kalaman ń gbọ́ tí ènìyàn ń sọ̀rọ̀ burúkú sí i. wọ́n ní ah ya hadha la taghriqanna fi sabbina. ah wọ́n ṣàṣejù ní wọ́n lọ lè e. má sí nǹkan yẹn ni pé má wọlé yẹn níbi ebu kó tó má bó ebu yìí pọ̀ tó ń bu wa yìí kí ló dé wàdà lè sọlẹ̀ ṣe máa wòde àìn tí ààyè lẹ̀ káfíńtà tó ń ṣe ṣe gbọ́tà tó ń ṣe ọba wá ẹwọ́ ìwà ẹni kí wàá tìyẹn máa jà kó máa sáré máa lọ lè e wá ibi tó jẹ́ weakening point yẹn ibi àwọn àwọn àṣírí yẹn ah, ìwà kọ́ yẹn ìwà kọ́ yẹn ọkọ mi ọba yàwó mi jà láyé ìyàwó yẹn ní ọ̀rọ̀ tó bá sọ sí láyé ọkùnrin ò nígbà ọkùnrin ò nígbà ọkùnrin nígbàgbé má bẹ́ẹ̀ náà lọkùnrin ni náà ìyàwó rẹ̀ nígbàgbé tó bá sọ sí mọ́ tẹ́ bá ń jà dákẹ́ nù rẹ̀ tẹ́ bá ń bí mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ́ àbúdàdá ni ọkùnrin yìí àà látẹ́gbẹ̀rẹ̀ kan na fi sábìnà wàdáàlì súlẹ̀ ìmọ́dí àìn fàyínà tábà rí pé èèyàn ń ṣe lọ́run lára tiwa àní fi kú tún lékún nífẹ̀ẹ́ lọ́run níṣẹ́ lọ́run sí àwọn ṣe lọ́run lára rẹ̀ ni kásìlọ́run lára rẹ̀ ni owó Umar ibn Abdul Aziz àwọn pírẹsidẹ́ntì ńláńlá lẹ́yìn ìgbà táwọn ibi kúta àwọn kàlífà nù ó wọ mọ́sálásí ń jọ̀ka àmọ́ fi léyìí láti mú obìnrin mà kúnkún wọn kò mọ́sálásí famọ́rọ̀ dúró jùlọ ní ìlú fa asọ́rẹ̀ bì ọkùnrin kan wá sùn ṣàwọn tó kí wọn mọ̀ pé nìyẹn sùn ọwọ́ àtẹ̀sẹ̀ gbá ọwọ́ àtẹ̀sẹ̀ tètè gbá ẹni ọ̀hún farofa ara ṣàwó ẹni tó sọ̀rọ̀ kàn gbélé òkè ni ó bá ní àmàjìnúnù àǹtí wèrè ni ọ́ ni ó sọ bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ president akọ́lá Umar ibn Abdul Aziz Umar ibn Abdul Aziz wà ní láà rárá pé ní ṣe wèrè ní ṣe wèrè fahamadi i alhaz àwọn tó jẹ́ àwọn body guide àwọn president ní bá fẹ́ ọ̀rẹ́mọ̀ kì í àfàkọ́lá Umar Umar wà ní mú ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ó béèrè béèrè lọ́wọ́ mi pé àmì jìnnìún gbèsè mèrè péré bí mo yáwèrè ní fa kúntù la kò sí nínú yáwèrè ọ̀rọ̀ títàn ẹ wo wà ẹ wo ìwà sọ àwọn ẹ̀kọ́ àwọn tí ànábì sọ̀rọ̀ fọlọ́ tó tó ènìyàn lélẹ́ yìí o bó ṣe kí mùsùlùmí ó rí nìyẹn kí mùsùlùmí ṣe máa rí nìyẹn ẹ ìwà wà dáadáa káwa náà ká kọtiféètì ká wù pé n tí yọmọ ṣe tí yọmọ ṣe tí yọmọ ṣe yóò wá di ìwà àyàn tó di ìwà àyàn sẹ́rí ẹni tí ẹ̀hẹ́n ẹ̀hẹ́ bá wọ́n pè mí lọ́dẹ̀ wá ti sùúrù ni tó o bá ti sọ díwà rẹ̀ wá ti sùúrù díẹ̀ báyọ̀ kẹ́mọ̀ pé sí ìpá ìyẹn fẹ́ sọ mí lọ́dẹ̀ láì ìtòdì wọ́n fẹ́ sọ lọ́dẹ̀ ọdẹ pa sùúrù tì náà ìmọ̀ tí a náwó ní sílé ìtàn di wọ̀dá fọlá kírísímàsì báyìí ọ̀jẹ́ ọlọ́rẹ mọ́nà ọ̀jẹ́ ni tí ń tọrẹ mọ́nà lọ bẹ́ẹ̀ ni gbogbo ṣe rí so kọ́lọ̀ kọ́kọ́ ṣàṣàlọ́ fún wa na ẹni tí wọn náà ni pé ìyẹn olè jẹ́ mùsùlùmí gidi àfi kí ìgbàgbọ́ rẹ̀ kọ́ dà rògbòbíyà olùyíyà àwọn iṣẹ́ tọ́lọ́ máa ń ṣe àwọn iṣẹ́ tí àyíkáfi jẹ orúfọ́lọ́hún àfimọ́wà sífà tó kọ́ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ẹgbẹ̀rún dálé ẹgbẹ̀rún yíyan ọ̀rọ̀ kọ́dàrú ẹgbẹ̀rún ní problem gbẹ kọ́ mọ́ ẹnìkan kan lè lo kádàrá rẹ̀ ẹnìkan ò sì má ẹnìkan kan ò ẹnìkan kan ò má ṣùgbọ́n ẹni tó mùsùlùmí ò nídìí kọ́ ọmọlọ́lẹ́ wo yẹ̀pẹ̀ káàkiri kọ́ ọmọlọ́lẹ́ wo ṣẹ́kiri lọ́dọ̀ àwọn èèyàn ò nídìí rẹ̀ ò nídìí rẹ̀ ṣùgbọ́n tó wà lọ́jọ́ mùsùlùmí gidi ò ní kọ́ ọmọ wọlé wọ́n sọ àwọn jálàjì káàkiri ò nídìí kọ́ ọmọ wọlé jọ̀wọ́n tọ́ ọmọ wọlé tọ̀ wọ́n káàkiri ò nídìí rẹ̀ ò lè jẹ́ mùsùlùmí tó bá ń ṣe báwọn kọjú sọ́lọ́wọ́ bá rẹ̀ tó bá kan ẹni tó bá fẹ́ mùsùlùmí gidi ò nídìí kó máa ṣe bídẹ́ à ó jẹ́ sọkọlọ nǹkan ṣàfihàn ní mùsùlùmí gidi nam zero eight one zero eight five zero one three seven one zero wa rahmatulah wa barakatuh. alhamdulilah. Naam, ẹ káàbọ̀ sá bayan kasar zama zuwa na babin coach kuna da nufi aina zuwa ga wani wọ́n tó yí tẹ́sí ilé ìtàlẹ̀ ọlọ́run méjì bàjẹ́ látàrí ọlọ́run méjì dáwọ́ ìwọ̀n fẹ́ gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ dáadáa ọlọ́run ká fi òní wọ́ta fi tún ọ̀la wa ìró nílá ìnímọ̀ tún ra sí Ẹ̀ṣùn wa. Àwọn ìgbókòwò ayẹ́ pẹ̀tù. Tàbí, ìzákùnlọ̀ fẹ́ra, barakallahu fikum. Ẹ̀ṣùn wa. نعم خلينا ولين اوكي السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته ممكن أسأل أي نعم كابا وعليكم السلام à ń gbọ́ yín à ń gbọ́ yín àmì lọ́nà kan ṣàdúrà ní ọgbọ́. nípa títẹ́ títa. kí ni wọ́n yóò dá? ee àwọn addicted ti tẹ́tẹ́ òkè. Okay àti ìgbà tí o lè sí ibi báyìí ti hmm. bẹ́ẹ̀ lè mú. Hello, mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín, mo ń gbọ́ ṣe àbí? Bẹ́ẹ̀ni rọrùn gan-an, kó lọ́n kojú ká ilé ṣe ni. Ó rọrùn tẹ́ ṣe, ó rọrùn gan-an, lọ́n jí ká ilé ṣe. So àkọ́kọ́ ni pé gbogbo àtẹ́mi bá ti ń lọ bẹ́ẹ̀ ẹmọ dá ẹ̀mí yẹn padà ẹ̀sẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. àwọn tí bá ń ṣerú ẹ̀ mọ́ bá wọn ẹ kún lè gbèrègbè ẹ mọ́ bá wọn rẹ̀ mọ́. ìdílé náà ẹ mójútó ìrun yín ní kíkí dáadáa ẹ mọ kílásìkò kẹtì máa kí kó pé ní dúdúró ní rùkú ní ìforíkanlẹ̀ kẹmọ wa máa bẹ ọlọ́run ọba níbi rùkú yín pé ọlọ́run ìwà burúkú yìí ọlọ́run mọ́ṣáájú ọkùnrin lẹ́nu yìí. ọlọ́run bó wọlé àjọkọ̀ òṣù rẹ̀ yóò fà ń lọ yín. Eh, yọ yọ yọ yọ kò lẹ́nu iṣẹ́ gbọ́. nam ìjọkùn kan nam zero eight one zero eight five zero one three seven one. so òun náà ni pé kíkún eh, kíbi ṣe ọ̀rọ̀ tẹ́tẹ́ náà àwọn ìwà míì náà kí wọ́n bá ń wo ẹlòmíì zina ní tiẹ̀ ẹlòmíì olè jíjà ní tiẹ̀ so. نعم. Aleykum salaam wa rahmatullahi wa نعم. Ẹkú ètò náà. Naam, ẹ káàbọ̀. Ọlọ́run آمين. jẹ́ ọbàjẹ́. Àmín, ọ̀gá ńlá mo ti dóhun yín náà. Naam. Ọlọ́run ní fún náà. Àmín. Àmín. Lákùnrin ìbéèrè mi ni pé tí obìnrin bá wà tó bá tó bí márùn-ún sí mẹ́fà. Wọ́n hmm. wò pé bó ni sí pé táwọn ẹlẹ́nìkan ó síwájú àwọn ni àgbà òmìnira kò gbé nìkan tí wọ́n tó bí mẹ́fà sí méje tí wọ́n ń ṣe kí ni òkè tán kírun òkè tó bẹ̀rẹ̀ bá fẹ́ kírun tí wọ́n fẹ́ kí jàmá so ẹnìkan kò ní síwájú sẹ́ni tó bá mọ ìrún kí jù lánàá tó tán fẹ́ kó la kó ṣáájú àwọn àárín ni ó dúró àwọn yòókù wà wà lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ so ti yé báwọn so obìnrin ò kí ń ṣáwájú bọ́ síwájú bó ṣe wà ní Allahu alam náà zero eight one zero eight five zero one three seven one. àwọn èèyàn náà ti kọ́ tàbí. hello ẹ ti wọlé. Aleykum salaam wa barakatuh. Ẹ ti wọlé. Naam. Ìdájọ́ wo ní gbé ìwà ìdájọ́ ẹ̀yẹ ṣẹ́rí kẹta ìjà àfà kẹwà gbọ́ hmm. ṣẹ́rí àfà ń ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn èṣù ti sọ di ẹ̀sìn tí ń gùn káàkiri so irú àwọn àgbà àdánwò lálá ni wọ́n fún àwọn èèyàn torí àwọn èèyàn mọ̀ rí wọn pé àfà làwọn eléyìí náà so wọ́n wà mọ̀ sí àwọn èèyàn lọ́nà so àmọ́ n tí. Ah, ẹ̀mọ̀ ẹ̀mọ̀ dà lọ́wọ́ anẹ́sọ̀ lọ sọ́lá mu ní pé gbogbo mọ́ àṣìkára kẹfìrù wó fákọ̀lẹ́ ìlú haram gbogbo títí ọ̀kan tí ni tó bá ti pàtàkì yóò mọ imú yẹn sí lálàṣe yóò mọ so irú àwọn afá yẹn àwọn afá àgbákò àdánwò ni wọ́n fún àlè ọmọ yìí so kìí ṣe iná gbogbo wa bútáfà bá ń ṣe náà kọjá gbogbo yorùbá kafa kama bá fà nídìí rẹ̀ ó burú gan anabi sọ̀rọ̀ sọ́lámù gan sọ ìpinnu àwọn ẹ̀rù ẹ̀rù ẹ̀rù àwọn tẹ́rù ẹ̀rù ń bà wọn lọ́dọ̀ àwọn èèyàn kọ́mọ́ kó bá àwọn èèyàn kódà tó ju ti màsí ìdájálè lọ náà làwọn afá àwọn àtàwọn aláṣẹ burúkú àwọn afá ọ̀nbẹ náà tánàbì ni ah àlàyé mọ́tòlù mọ́tòlù àwọn afá tí wọ́n bá sọ àwọn èèyàn lọ tó kó bá àwọn èèyàn wọ́n lọ́n kọ́mọ́ ṣàṣà ló Nam zero eight one zero eight five zero one three seven one. Fún Assalamualaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀ṣẹ́ ìdíjà. Nàmì káàbọ̀. Ọlọ́mọ àti ẹ̀kọ́. Sáàni. Ọlọ́kùn bẹ́ẹ̀ ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí a ka àyà kan nínú àyà àgbàlù kẹrin. àwọn àbí àwọn nǹkan jẹ́ bí àkáà, hmm. bí àwọn oríkì àgbẹ̀kan sáàdé kan fún ẹgbẹ́ ìṣe mùsùlùmí bóyá tàbí kan yẹn bóyá emergency àti ilẹ̀ bóyá ó dákú àti nígbà tá. mo ti ọ̀rọ̀ spiritual problem àbí so hmm. bóyá àlùjẹ̀nù ń dààmú rẹ̀ àbí ó ń sàṣì bẹ́ẹ̀ ni ìyẹn lè kà fún ìyẹn lè salam. ẹjọ àwọn ọmọ mi máa ń fẹ́ rí bọ́ àkọsọ pé yẹn lè ká fún mm-hmm. yẹn lè ká fún mọ̀ ń bọ̀ wá yẹn lè ká fún ẹ wo ìjọ tí ànábì sọ̀rọ̀ sọ́lá mọ́ ń ráwọn sọ̀hábà kan jáde tí wọ́n wá lọ sílùú kan wọ́n fẹ́ wọbẹ̀ wọ́n ní kí wọ́n fáwọn kan gbà wọ́n lálejò àìní ẹláwọn ní gbà wọ́n lálejò wọ́n wá lọ wọ́n wá kó nílùú yẹn wọ́n wá dúró lẹ́nu ọ̀nà wọ́n bọ́ sílùú nu kò pẹ́ báyìí ni wọ́n kàn wá ni pé ejò sàn án ẹnìkan lára àwọn aráàlú tó ti kú yẹn tó pé àwọn dẹ̀ ti gbogbo nǹkan làwọn ti fi tọ́jú rẹ̀ pé kọ̀ lọ ṣé lé ní nǹkan tẹ̀lé báwọn ṣe sí àyàn dẹ̀ padà wọ́n dẹ̀ kàró kẹ́yà fún wa gbàtọ́ dé wọ́n sọ fáànù náà bí so wọ́n ní sọ́dọ̀ fájà náà làwọn kà so ẹ̀rí nìyẹn pé yẹn lè kàró kẹ́yà fẹ́ni tí kì í ṣe mùsùlùmí tí nǹkan bá ṣe tọ́lọ́ nílùú yẹn lọ́sọ̀rọ̀ àdé láti fi kọ́ fi lè rí pé àwòdúró lẹ́gbẹ́ lọ́wọ́ òdodo ní kinní yìí so dẹ́lẹ̀ náà ọ̀rọ̀ nígbà gẹ́gẹ́ bíi kéèyàn ó lọ lè kéèyàn ní hospital ni so ó wà àwọn èèyàn san ni so tí mùsùlùmí bá wá ó tọ́jú ẹ̀ bí kírísítẹ́nì bá wá ó tọ́jú rẹ̀ kódà bí ẹni tí kírísítẹ́nì bá wá ó tọ́jú rẹ̀ so ìyẹn kò sí tí ó burú bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tí ó wà níwájú Allahu a'lam náà so lẹ́ẹ̀bá ń sọ́tẹ́ sábà ń sọ̀rọ̀ dáadáa gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló lẹ́tọ̀ọ́ sí káṣí dáadáa sí ọ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti kírísítẹ́nì àti ẹlẹ́bọ̀ọ́ Umar bin Khattab radiyallahu anhu ìjọ kan ló ní ká Ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ ní aṣọ kan wọn ò pé àwọn onífẹ́ wọṣọ yìí ó ní farsaltuhu ila ammi olóhùn aṣọ tí wọ́n sí ọ̀nkù nǹkan tó wáyà káfíìr wọ́n wà káfíìr kẹfìrí sí ni ń bọ̀ naam ẹ ti wọlé ẹ ti wọlé ẹ kó ndúró di oyin aleykum salaam salaam akẹ́kọ̀ọ́. ẹ àṣà ẹ tó ìpèsà. náà alhamdulilah. Ẹ̀jọ́ sà ló fẹ́ bá títà nìkan léèrè ìbéèrè. Ẹ̀jọ́ sà ṣé ó sọ ẹ̀sìn tí ọkọ máa kó kúrò nílé tó yàwó nítorí pé ọkọ gba ẹ̀sìn fún un. Ìrẹsìn olóògbà. Ìsìlámù fàyè gbà bẹ́ẹ̀ fẹ́ lè kó kúrò nílé tó yàwó. Ok, ẹ ṣeun gan. Sórí sábà ń. Tọ́ èèyàn kókó ń lé fúnyàwó. Ṣé bí ọkùnrin ló nílé? Àbúrò yẹn ló nílé ni tòtò àkólò yẹn ló bá ní lọ́wọ́ pé ah, ìní dúró wà tí òun ti ẹtún wá ní ó gbẹ̀sìn kan tó ẹ̀sìn gbogbo ẹ̀sìn tẹ́ẹ̀ bá gbà tó pé ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn ti Islam bá ní o tó kìí ṣe ìfi ẹni tí bá ń ṣe tí ò da àbẹ́ni tí ò bá fẹ́ràn kìí ṣe pé kò fílẹ̀ ní tọ́kàn nítorí ká ṣe ni pé bù ni a ṣe chíǹjì ẹni yẹn sí dáadáa táwọn náà gbọ́ yìí yẹn ni Ànábì sallallahu alaihi wasallam ó muslimu alladhi yukhalitu an ó ní mùsùlùmí tó ń mix pẹ̀lú àwọn èèyàn wọ́n yasbir ala adhahum tó sì ń ṣe sùúrù lórí aburú tó máa ń ṣe fún un khayru minal muslimi alladhi la yasbiru la yukhalitu an-nas wa la yasbir ala adhahum ó dáa ju mùsùlùmí tí kò lè ṣe sùúrù torí pé ó rí nǹkan tí kò láìkí lára rẹ̀ tí wọ́n ń sá fún wọn lọ so bí ànábì ti sọ nìyẹn o so bí ànábì sọ ànábì tó sọ pé àwọn mùsùlùmí gidi náà làwọn tó ṣe pa àwọn èèyàn máa ń rí wọn tẹ̀lé èjìká wọ́n rọ̀ wọ́n tún tẹ̀ wọ́n ní èjìká mọ́lẹ̀ so pé àwọn ti mùsùlùmí gidi ni akọ́nà kan ṣàṣewá ní mùsùlùmí gidi so rí ní lafa àti abáfẹ́ pè sí ẹ̀yìn ètò àrí zero eight one zero three three five one five four nine àní lè gbé kọ́ọ̀lù mọ́ zero eight one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ mi ọlọ́dàgbére pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.